نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار أما بعد أدعوكم ألم وبا أشياء صلاة فوانبوا محمد صلى الله عليه وسلم أتما تسواج لوري تفسير القرآن تي أنشي لاتن سورة النحل آية 72 أعوذ بالله من الشيطان الرجيم والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنينا وأفدا وجعل لكم من أزواجكم بنين وأفدة ورزقكم من الطيبات ۖ أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض من السماوات والأرض شيئا ولا يستطيعون فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون لين باتي الله سبحانه وتعالى تي أصفوان آية شواجو أني والله فضل بعضكم على بعض في الرزق الله سبحانه وتعالى أولون لهم بولا فون أو كنوين ju àwọn kan lọ ferrizq níbi arizikí òun ọlọ́run ọba famalẹ́dínà fùdílù bí rọ́ọ̀dì rizkihim alama malakat aimanuhu ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ẹ̀yin náà wòye sí àwọn táwọn ọlọ́run ọba gbọ́lá fún àwàlá fún wọn àwọn ọlọ́run ọba la dá wọn àwọn la kí wọ́n níjọ àwọn kan lọ ọlọ́run ní àwọn tí wọ́n níjọ àwọn kan lọ ta a gbọ́lá fún ju àwọn kan lọ ọlọ́run ní kò sínú ṣe wọn ìpè kan wá ní ìwọ tí ò ń bẹ lábẹ́ mi àbíwọ tó jẹ ẹrú mi mo fẹ́ kí n máa bẹ ní ipò ẹrú kí wọ́n máa bẹ ní ipò olówó kí wọ́n máa bẹ ní ipò ọ̀gá ọlọ́run ọba subhanahu wa ta'ala ni famalẹ́dìnnà fúdìlù bí rọ́ọ̀bì rìskìhìm àwọn tó ṣe wípé agbọ́lá fún ọlọ́wọ́n bá subhana wa ta'ala ni wọn ní dá rízìkì yẹn kan dá padà alama malakat aimanuhum kan ní kí ó máa bẹ ní ọwọ́ àwọn tí wọ́n jẹ́ ẹrú fún àwọn ọlọ́ni fọ̀hún fi sáwà àtẹni tí ó lówó àtọmọ ọ̀dọ̀ tó ń ṣe lábẹ́ rẹ̀ àtẹni tó jẹ́ olówó àti ẹrú tó ń bẹ lábẹ́ rẹ̀ ọlọ́run ní àwọn méjèèjì níbi àrízìkì ọlọ́run ọba nìkan kan náà ni wọ́n torí pé kò sí yìí tó ní àrízìkì nu ọlọ́run ọba lónìí òun dẹ̀ ní fún ẹni tó bá wù ẹni tó wá gbé fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ibi tí ó ṣàwọn dé pẹ̀lú ẹ kò lè tọrọ wípé ipò tó ń wá kí ẹrú òun kó bọ́ sípò yẹn òun tó ń jẹ́ ọ̀gá kó máa bẹ ní ipò ẹrú kò sẹ́ni tí ó fẹ́ ilé inú wa kódà ibi tí ọmọ ènìyàn ta ṣahun dé nǹkan tí ó bá jẹ́ ẹ̀tọ́ wa àbí ipò kan tó ṣe pa bá wà ń bẹ́ à ń fẹ́ kó ṣe wípé ẹlòmí ò mọ bá wa dupò yẹn ẹlòmí á wo pé òun lòun fẹ́ jẹ́ ẹni tó lówó jù ládùúgbò tó bá gbọ́ pé èèyàn kan tún lówó bóun ṣe lówó nìyí kò ní gba tẹnìyẹn dáadáa ó lè tún ṣe gbogbo gbésẹ̀ bóun a ṣe tún ju ẹnìyẹn lọ eléyìí níbi tí ọmọ ènìyàn tá a máa ń fẹ́ kí nǹkan jẹ́ tiwa dé bọ́ kí ni àpèjúwe tí ọlọ́wọ́n subhanahu wa ta'ala tó mú eléyìí wá fún ọlọ́ni àfàbíní ìrìnàtí láyé ẹ̀jìhàdùn ọlọ́ni ẹwọ̀n lè gbé eléyìí ó ṣe wá jẹ́ pé ìdèrò ọlọ́wọ́n ọba ni wọ́n máa ṣàìmórí sí ọlọ́wọ́n ọba tó fún ẹ ní gbogbo àwọn nǹkan tó fún ẹ yìí ó fún ẹ lọ́lá ó fún ẹ lówó ó jẹ́ kó yàtọ̀ sí ẹran ó jẹ́ kó yàtọ̀ sí màlúù ó jẹ́ kó yàtọ̀ sí àgùntàn ọlọ́wọ́n bá subhana wa ta'ala ó pàtàkì rẹ ó wà gbé ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba tó ń ṣe pé òun náà ni pé kó tẹ̀lé ọlọ́wọ́n ọba kó tẹ̀lé àṣẹ rẹ̀ àwọn nǹkan tó bá ti ní ó ṣe kó máa ṣe ní tó bá ti ní kó jìnà sí kó máa jìnà sí. ó wá fẹ́ gba ẹ̀tọ́ yìí kúrò ọ̀dọ̀ ọlọ́run ọba subhana wa ta'ala ó wá gbé e fún kan àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba ẹlòmí wa mi á ah, ọ̀gá mi á gan ti máa lọ kírun tá lọ gẹ́ ẹ ta ni wọ́ àti wá àtọ̀gẹ́ ẹ̀yin méjèèjì sáwà dédé ní wájú ọlọ́run ọba wa ta'ala ẹ̀mí tí ọ̀gá rẹ̀ fi mí ọlọ́run ọba lónìí tọ́lọ́run bá gbà dúkìá tí ọ̀gá rẹ̀ ní tó fi ń jẹ́ ọ̀gá lé ẹ lórí ọlọ́run ọba lónìí tọ́lọ́run ọba subhanahu wa ta'ala bá gba dúkìá ikú lọ́wọ́ rẹ̀ kò sí yàtọ̀ láàrin òun àtàwọn tálíkà tó ń bẹ ládùúgbò àwọn èèyàn ní àmọ́ bá a ṣe ń yẹpẹrẹ àwọn èèyàn bá a bá rí i pé èèyàn kan ní lọ́wọ́ yí káàkiri ẹgbẹ́ ni ìgbà tó bá bẹ́ẹ̀ làwa yìí náà láti kì í lóríṣiríṣi láti pé ní gbogbo àwọn nǹkan tí yóò jẹ́ torí pa àárín nǹkan gbà lọ́wọ́ rẹ̀ ìjọ tá a bá rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ mọ́ ó bá sọ̀rọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ òwúlò mọ́ eléyìí ló ń sọ fún wa nípa pé gbogbo wa ni àjẹ́ nǹkan kan ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó dá wa òun náà ni ọba tó ṣe wípé ọ̀rọ̀ rẹ̀ ní kò ń ṣe ń téèyàn gbéyẹ̀wò káwa náà wo àìmọye àwọn tí wọ́n jẹ́ olówó láyé àbí wọ́n jẹ́ onípò láyé àbí wọ́n jẹ́ ọlọ́lá láyé ẹlòmíì láàrin ọdún méjì sísìn ó ti dẹni tó ń sọ̀rọ̀ táwọn èèyàn òkúta ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọdún méjì sẹ́yìn tó bá sọ̀rọ̀ ní gbogbo àwọn èèyàn ó máa sáré láti gbọ́rọ̀ ẹni in tí ó invite àwọn èèyàn sí wọ́n lọ ṣùgbọ́n láàrin ọdún méjì sísìn tó bá lóun fẹ́ ṣe nǹkan bó invite àwọn èèyàn gan àwọn èèyàn ò ní lọ eléyìí ló ń sọ fún wa bí gbogbo a ṣe jẹ́ déédéé níwájú ọlọ́run ọba subhana wa ta'ala nípa pé ọlọ́run ọba subhana wa ta'ala òun ni malikul mulk òun ni ọba tó ní ọlá tó ṣe pé adẹ̀mọ́ fún ẹni tó bá wù ní ọlá rẹ̀ agbákúlọ́rọ̀ ẹni tó bá wù agbẹ́ni tó bá wù ga ẹni tó bá rẹ̀ wù ní àmúwalẹ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì ọlọ́run ọba subhana wa ta'ala ni àfàbí ní ìmọ̀ láyé jihadun eléyìí tẹ́yìn ò lè gbà ẹ lè gbà kí ẹrú yín ẹ lè gbà kí ọmọọṣẹ́ yín ẹ lè gbà kí ẹmplọ́yì yín kó bọ́ sí ipò tí ẹ wà kẹ́yìn wà ní ipò títí ẹ ó ṣe wá jẹ́ pé ìdẹ̀rọ ọlọ́run ọba tó ṣe lẹ́ ń ṣa ìmoore sí ọlọ́run ọba subhana wa ta'ala ń tẹ̀síwájú ó ní wàláhù jẹ́ alẹ́lẹ́kùnmin náà fúsìkùn azọ́ájà ọlọ́run òun lòun ṣe min anfusikum látara yín àzùwájá òun ọlọ́run ọba ṣe tọkọtaya ọmọ ènìyàn tá à ń rí lónìí tí wọ́n á sọ fún wa six billion ní òǹkà ó bẹ̀rẹ̀ láti èèyàn kan ṣoṣo anabi adam alayhi salatu wa salam àti ìyàwó rẹ̀ hawa ibi tí gbogbo èèyàn tí wọ́n ń ṣe òǹkà rẹ̀ tí wọ́n ní six point something billion ní ibi tán ti bẹ̀rẹ̀ nìyí ọdọọdún òun lèèyàn ń lékún sí iye a population àwọn èèyàn tán bẹ ní last year kan náà ń bẹ ní year yìí àwọn tán bẹ ní two years ago kan náà ń bẹ òun lékún sí ni ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wàlláhu jẹ́ àlàlákùnmí náà fún síkùn azọ́àjà. ọlọ́ni látara yín ohun lòun ti mú jáde azuwajan tọkọtaya wọ̀já alẹ́lẹ́kùnmin azuwajikó látara yàwó yín òun ọlọ́wọ́n ọba subhana wata ta'ala mú jáde banina àwọn ọmọ tó ṣe pé tẹ́ bá ń rí wọn ojú yóò mọ tutù wàhafadatan àwọn tó ṣe pé tẹ́ ẹ bá ń rí wọn ojú yóò mọ tútù à ń bẹ pẹ̀lú ìyàwó wa ká ní anábì adam alayhisalatu salam nìkan ló ń bẹ bóòlù ayé ò bá ṣe rí fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala fún níyàwó òun àti ìyàwó ẹ̀ wọ́n jọ ń bẹ wọ́n jọ ń dámọ̀ràn kò ń ṣòwò àtẹran kó náà jọ ń dámọ̀ràn òun àtẹni tán wọn ni wọ́n jọ ń dámọ̀ràn látara òun àti ẹni tí wọ́n jọ mọ́ra wọn yìí tí wọ́n jọjọra wọn òun ni àìmọye ọmọ ti jáde látara àìmọye ọmọ tó jáde lára wọn òun náà ni àìmọye ọmọ ti jáde ọkùnrin ó mọ ẹbẹ yóò ní ọmọ mi ni ọmọ ọmọ mi ni gbogbo aná ló wù pé kálív láti rí ọmọ tàbí ká tún rí ọmọ ọmọ inú yóò mọ dùn pé á ah, grandchild mi lélẹ́yìí torí pé gbogbo àwọn kíní wọ̀nyí àǹfààní ń bẹ́ ń bẹ́ fún wa ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ní òun lòun ṣe wọ́rọ̀zakọ́kùnmínà tọ́yìbát ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ní òun tún wá fún yín ní àrízìkí mínà tọ́yìbát níbi àwọn nǹkan tó da àwọn nǹkan tó jẹ́ nǹkan halali òun ọlọ́wọ́n bá ní kẹ́ ẹ máa jẹ́ ń bẹ́ẹ̀ káwọ àpọ́nlé tí ọlọ́wọ́n bá ṣe fún ìrọmọ ènìyàn ó dá wa lákọ lábo à ń bí sí àárẹ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún wá ṣe fún wa àwọn nǹkan ìgbádùn tá a máa jẹ ó ṣe àwọn nǹkan léèwọ̀ fún wa ẹ má jẹ eléyìí sí àwọn eléyìí ẹ má ọlọ́ni afọ́bìlbọ́ tílì yóò mìíràn wọ̀bí ní ìmọ̀tí omi yẹ ọlọ́run ní pẹ̀lú eléyìí tí mo ṣe fún wọn ṣé nǹkan tó jẹ́ nǹkan rọ́ òun ni wọ́n mọ̀ gbàgbọ́ ìdẹ̀rọ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe fún wọn wọ́n mọ̀ ṣe kẹfìrí pẹ̀lú ẹ̀ wọn la fi máa ń tẹnumọ́ ẹni tí ò sin lọ́run ọba olórí òmùgọ̀ ni kódà kó pe ẹ ní pòfẹ́sọ̀ torí pé èèyàn máa ń fi ọpẹ́ fún ẹni tó ṣoore fún ni ni ọkàn ayé orí pé òun grow òun dàgbà sókè òun dàgbà sókè o mọ purpose tó ń bẹ lórí ilẹ̀ fún kó kàn jẹ kó mu kó bóbìnrin kó bọ́kùnrin láṣepọ̀ àwọn ẹranko gan wọ́n wúlò jù báyìí lọ ẹranko ó wúlò jù báyìí lọ gbogbo ẹni tó bá ṣe yí pé gbogbo òrònú rẹ̀ lórí ilẹ̀ kò ju pé kóun jẹun kóun mu kóun bóbìnrin kóun bọ́kùnrin láṣepọ̀ lọ ẹran wúlò ju èèyàn bẹ́ẹ̀ lọ ẹni tó ṣe yí pé kò mọ tọ́lọ́wọ́n ọba torí ẹ̀ dáhùn sórí ilẹ̀ irú àwọn èèyàn báyìí lẹ́rìí tán lẹ́lòmí kàwé débi pé yóò máa sọ sọkúsọ tẹ́lòmí àá sọ yí pé kí ni àtàrà ìnàkí ọ̀bọ ibẹ̀ lọ́mọ ènìyàn ti wá ẹni tó látara ànàkí ọ̀bọ lọ́mọ ènìyàn ti wá ewu ni gbogbo eléyìí tó ń sọ yìí àyè fẹ́ fi ọpẹ́ fún ẹni tó yẹ ká fi ọpẹ́ fún ni àyè fẹ́ fi ìmoore hàn sẹ́ni tó ṣoore fún yàn òun ni kí yẹn máa sọ gbogbo orú ọ̀rọ̀ báyìí àtijọ́ tí ìnàkídẹ̀ ti ń bẹ láyé àrínàkí tó padà dọ́mọ ènìyàn láwọn irọ́ oríṣiríṣi tí wọ́n mọ̀ gbélé táwọn èèyàn láwọn ń kọ́ sáyẹ́ǹsì ni kìnníkan ló di kìnníkan ìgbà wo ni ó di pé ó wá stọ́ọ̀pù táwọn nǹkan tó ń di nǹkan yẹn tí ìnàkí tó ń di èèyàn tí ò wá déèyàn mọ́ ibo ló ti stọ́ọ̀pù kí ni stopping point yẹn tó jẹ́ pé nísìnyí gbogbo àwọn ìnàkí tá à ń rí kò sí tó ń padà ń di èèyàn mọ́ so gbogbo eléyìí àwọn ìsọkúsọ ni àìfẹ́ fore mọ̀ sí ẹni tó ṣe wípé ó ṣore fún yàn òun ni eléyìí àwọn yóò máa tán wọn á ní professor of kinní kan professor of kinní kan ni gbogbo ẹni tó ṣe pé ìwé tó kà tí ò bá lídìí ẹ lọ síbi wípé ó gbà yí pé kò sí ọba kan tó yẹ ká ṣe ìjọsìn fún àyàfi allah tí ó jẹ́ kó gbà wípé kí ni kò sí ẹni tó yẹ kóhun máa fi orí balẹ̀ fún àyàfi allah irú ẹni bẹ́ẹ̀ aláìmoore èèyàn ni irú ẹni bẹ́ẹ̀ òmùgọ̀ tó dópin ni torí pé ọlọ́wọ́ bá fún wa láwọn àpèjúwe tó pọ̀ lára ẹ̀ náà ni bóun ṣe dá wa òun ṣe ọmọ fún wa òun ṣe àrọ́mọdọ́mọ fún wa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ́nbómi ó ní wàmí áyá tìhí ankọlákọlákùn mina fúsìkùn azuwaja ọlọ́run ní lára àmì òun ọlọ́run ọba onípò ń dá fún yín látara yín azuwaja tọkọ àtayá òun dá fún yín azuwaja àwọn ìyàwó lè tẹ́sùkúnú ilé ha nítorí kẹ́lẹ́ bá fọkànbalẹ̀ wàjá alábẹ́yìnàkùn mawadatan wa rahma ọlọ́run ló ń dẹ̀ tó ṣe fún yín máa wá da ìfẹ́ kó máa bẹ láàrin warahma àti kẹ́ ìnà fìdálíkà la ayat ọlọ́run ń bẹ́ ń bi eléyìí àmì lè ká omi yẹn tafakarú fún àwọn tó ṣe wípé wọ́n jẹ́ ni tó ṣe pé wọ́n ronú dáadáa ẹni tó lóun lo ọpọlọ òun ọlọ́run ní àmì ń bẹ́ ń bi eléyìí èyí ó fẹ́ra wọn ó lè jẹ́ pé sixty years seventy years eighty years ni wọ́n lò nu márẹ́jì wọn tí kìíní kejì wọn tí ì lọ́bọ́ lọ́wọ́ ọba subhana wa ta'ala kí ló ń bẹ́ ń bẹ́ ba subhana wa ta'ala fìfẹ́ sí wọn láàrin ọlọ́wọ́ ọba subhana wa ta'ala ó fi ìfọ̀kànbalẹ̀ sí wọn láàrin ọkọ jáde yóò báyàwó nílé ìyàwó ti ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe àmì ìjọ ń bára wọn ló ń bẹ torí pé kí ni nídìí ìyàwó ìyàwó nídìí ọkọ ọlọ́run tún fìfẹ́ sí wọn láàrin ìgbà tó di pé àwọn nǹkan tó jẹ́ ojúṣe mi ìyàwó gan ti lẹ kò lè ṣe mọ́ ìfẹ́ tó lọ́n fi sí wọn láàrin ó sì jẹ́ káwọn méjì mọ́ bára wọn lọ. débi pé kí ni àwọn méjèèjì ńgbà tó bá yẹ pé kan bá tún lẹ gan ìkẹ́ tó lọ́n fi sí wọn láàrin àánú yẹn yóò jẹ́ kán sì tún mọ́ ṣàánú ara wọn ìtọ́kùnrin gbádùn lára obìnrin ó lè mọ́ sí mọ́ lára ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú yẹn wọ́n á sì máa bára wọn gbé torí pé kí ni àánú tọ́lọ́wọ́n bá ní kó mọ ọbẹ̀ òun ló fà tó jẹ́ pé àsopọ̀ obìnrin àtọkùnrin tí ò bá ti sẹ́lẹ̀ yìí ń bẹ̀ kò sáànú tí ó fi lè sọ pé kí ni kí n fojú fo kò sí ìfẹ́ bẹ́ẹ̀ ni kò sí pé òkè ọkùnrin lọ dé àwọn méjèèjì jọ ń gbádùn ara wọn tí ò bá sí ẹ ń ni islam prefer kíru àsopọ̀ bẹ́ẹ̀ kó wó ju pé kí ni kán máa fi agídí máa bára wọn lò kán máa nara wọn gbogbo gbà tó irú fẹ́ bẹ́ẹ̀ torí irú àsopọ̀ bẹ́ẹ̀ ni kò ń ṣe irú àsopọ̀ tọ́lọ́hún fẹ́ ká ní nìyẹn. bọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ pé eléyìí amí ní òun ọlọ́wọ́ bá dìdí ṣe bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà èèyàn díẹ̀ ló máa ronú sí eléyìí lọ́lọ́run bá fi tún sọ fún wa ní ààyè yìí ipe wàláwù jà alàlàkùnmìnà fúsìkùn azọ́ájá ọlọ́run lòun lòun ṣe látara yín azọ́ájá ọkọ̀ àtayá wàjá alàlàkùnmìnà azọ́ájíkùn òun tún wá ṣe látara ọkọ̀ àtayá yín banina àwọn ọmọ tẹ́ẹ̀bì tó ṣe pé yóò mọ̀ dùn wàháfádá àwọn àrọ́mọdọ́mọ wọ́n rọ̀ zọ́kọ̀kùnmìnà tọ́yé bàtì ọlọ́run àwọn nǹkan dáadáa òun dẹ̀ tún fún yín tẹ̀ ń jẹ àfọ̀bẹ̀lbátìl yomínú ṣé irọ́ làwọn èèyàn ó máa gbàgbọ́ ni tẹ́ẹ̀fì máa lọ sí nǹkan mi lẹ́yìn ọlọ́run èèyàn kan ibi tó gọ̀dé yóò wá wípé mọ̀ lú lòun ó mọ̀ sìn ló fi jẹ́ pé ẹlòmíì pòfẹ́sọ̀ ni oyè téèyàn ń gbà níbi oyè ayé ó gbà ṣùgbọ́n kò lè ṣeré pẹ̀lú pé kí ni à ń sin màálù yóò mọ̀ sin màálù tiẹ̀ ẹ̀sìn tiẹ̀ nu ẹlòmíì pẹ̀lú gbogbo iye tó ló ń gbà tó ló ń kàwé kálàǹsì òkúta kò wọ́nú ọ̀rọ̀ títí ẹ̀ kálàǹsì ṣàngó kò wọ́nú ọ̀rọ̀ ẹlòmíì ká lọ sáwọn ìlú káàkiri bẹ́ẹ̀ lọ́rú japan àwọn oríṣiríṣi àwọn nǹkan shintoism ni oríṣiríṣi gbogbo zimzimzimzim táwọn èèyàn ń sìn gbogbo àwọn nǹkan tẹ́ ń sìn yìí tẹ́ ń gbé ìpèsè fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé àwọn náà da yín ni àbí kí ni àǹfààní tẹ̀ ń rí lọ́dọ̀ wọn tẹ́ ẹ fi wá fi ọlọ́run ọba tó da yín tẹ́ ẹ fi ọlọ́run ọba tó ń ṣe jẹ́ mu fún yín tẹ́ ẹ fi filẹ̀ tó fi jẹ́ pé àwọn nǹkan tí wọ́n ní kankan tán lè ṣe fún yín àwọn lẹ́ẹ̀ máa sìn lọ́lọ́run bá fi sọ pé afabilbatil omi ominun afabilbatil yominun wabinirmatilahi omi yakfuru ọlọ́run ní ṣe ìbàjẹ́ ntí òjọ́ òun wọn máa gbàgbọ́ nú ẹ ìdẹ̀rọ ọlọ́wọ́n ọba wọn máa ṣe kẹfẹ́rí wọn máa ṣaláì mórí pẹ̀lú ẹ wọ́yà àbùdúnà mi dúnilá wọn máa sìn yàtọ̀ sí ọlọ́wọ́n ọba máa láyé mílíkù láwọn mùrẹ́sìkọ́n ntí ò ní àrísìkì kan tó lè ṣe fún wọn mina samawa tí wọn ard àrísìkì sánmà àbí ìtò wọn láti lẹ̀ nísìn ẹni tó ń bọ màálù ṣé màálù ní ó rọ̀jò láti sánmà fún wa àbí màálù ló ní kí irúgbìn máa wù ńlẹ̀ ẹni tó sọ wípé buddhist lòun ṣé buddha ló ní kí òjò máa rọ̀ látò sánmà àbóhùn ló ní kí irúgbìn máa wù látilẹ̀ àbẹ́ni tó ní shintoist lòun ṣé shintoism tó ń sin lẹ́sìn òun ló ní kójò máa rọ̀ láti sánmà àbóhùn ló ní kí irúgbìn máa wù olóbi jẹ́ pé ẹni tí ò bá sin lọ́hun yóò sin èṣù ọmọ ènìyàn àdámọ̀ wa ni pé a gbọ́dọ̀ jẹ́rú nkankan àdámọ̀ wa ni pé ká máa tẹ̀lé àṣẹ nkankan ìsídà ká máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba tó dá wa àbí kó ṣe pé a máa tẹ̀lé àṣẹ èṣù ká máa tẹ̀lé ìfẹ́ ẹnu wa. ẹlòmíì fúnra rẹ̀ náà ló lọ sínú oko ló lọ bẹ́gì ó dẹ̀ bẹ́gì yẹn tán gbẹ́ elére ó dẹ̀ gbé wá sínú ilé yóò náà ni yóò mọ ti àwọn yóò mọ fepo síwájú rẹ̀ yóò tún máa béèrè òun fẹ́ ṣe nǹkan bá ṣe kò ń ṣe ṣé wọ́n ló bẹ́gì yìí fún rẹ̀ wọ́n ló gbẹ́ ẹlòmíì fún ara ẹ̀ ló gbókúta wọlé tó ṣe pé yóò máa sin ìjọsìn fún àwọn yóò máa ṣèjọsìn fún àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní igi tó lọ bẹ́ lóko igi tútù tó bẹ tó sá tó gbẹ tó gbẹ tó gbẹ lára ẹ̀ tó tún wá ń ṣe jọ́sìn fún ṣé igi yẹn ló ń rọ̀jò fún ẹ láti sánmà tí igi yẹn bá ní ìkápá lórí ara ẹ ni kò nígbà kó bẹ́hùn òkúta tó lọ gbé kúrò láàyè rẹ̀ tó sọ di tó ń tọ́po sí. Si irin tó gbé kúrò láàyè rẹ̀ tó sọ di nǹkan tó ń tọ́po sí ṣé irin yìí ló ń rọ̀jò fún ẹ láti sánmọ́ àbóhun ló ní kí irúgbìn tẹ́ ń jẹ kó mọ̀ wù láti lẹ̀ wàláyì àìmoore tó dópin ni akáfi ọlọ́run ọba tó dá wa tó ń rọ̀jò fún wa láti sánmọ̀ tó ní kí irúgbìn mọ̀ wù láti lẹ̀ káfi ilẹ̀ kó wá ṣe wípé ìkẹtọ́ afọwọ́ ara wa gbẹ́ òun làá mọ̀ sí àbí kó ṣe pé ìfẹ́ inú ara wa òun ni tá a máa sìn ọlọ́wọ́n bá subhana wa ta'ala ni wàyà àbùdúnà mi dúni láì máa láyé mílíkù láwọn rìzkọ̀ wọ́n ń sìn yàtọ̀ sí ọlọ́wọ́n ọba ìkẹ́ tí ò lárísìkì kan tó lè ṣe fún wọn mina samawa ti wọ́n ábdì ṣe ọlọ́wọ́n ní sẹ́mà àtìlẹ̀ ṣe kò ní kápá lórí nǹkan òun làpèjúwe ta fún wa èèyàn tó ń fọn káàkiri tó lóun olówó lòun ẹni tó ń fọn káàkiri tó lóun olówó lòun ọba lòun pírẹsidẹ́ǹtì lòun chairman lòun gómìnà lòun láàrin wákàtí mélòó kan ni ọlọ́run ọba lè mú wálẹ̀ tí ó dẹ̀ jẹ́ ni yẹpẹrẹ ẹni tó ń pàṣẹ fáwọn èèyàn yóò dẹni tó ṣe pé kí ni ó ń sọ̀rọ̀ àwọn èèyàn ògbéta ló ń sọ̀rọ̀ láàrin wákàtí mélòó kan ó túmọ̀ sí pé kí ni òun kọ́ ló ní gbogbo adélé ayé abá àwọn nǹkan tá a bá ni kò sẹ́ni tó lè sọ yí pé kí ni àwọn arísìkí òun mu wá láti inú ìyá àwọn ni àbó mu wá láti ibi àìsí ni ọlọ́wọ́n bá subhana wa ta'ala ni wọ́n ní kankan ní sánmà ni kódà lórí ilẹ̀ kò sí fún wọn wọ́n láyẹ̀ stẹ́tì ọlọ́ni wọ́n ní ìkápá àti dá nkankan ni. Wala gbogbo àwọn kan tá à ń yí padà mọ́ra wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣebí tọ́lọ́wọ́n ọba ti dákalẹ̀ náà là ń mú là ń sun mọ́ra wọn. fàlà àtẹ̀dìrúbùlì láì amsal ọlọ́run nítorí náà ẹ má mu orogún fún ọlọ́run ọba subhanahu wa ta'ala inna allah ya'lamu wa antum la ta'lamun ọlọ́run ọba ló mọ gbogbo nǹkan ẹ̀yin ò ní mọ̀ ní tiyín àwọn kẹfẹ́rí lọ bánabi wa muhammad sallallahu alaihi wa sallam jọ kan wọ́n bẹ́ẹ̀ lọ rẹ̀ nípa ẹ̀mí ọlọ́wọ́n bá ní yasaluna ka ani ruuxi kuli ruuxu min amri rabbi wa ma utiitu min alilmi illa qalila ọlọ́wọ́n ni wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ pé bó tiẹ̀ lẹ́mí ṣe ń wara bó ni ẹ̀mí ẹ bó tó bá kúrò lára bó ló ṣe ń kúrò lára ọlọ́ni rẹ̀ ànábì sọ fún wọn yìí pé ẹ̀mí tẹ̀ ń wò yẹn àṣẹ ọlọ́run ọba ni wọ́n máa òtí ìtumọ̀ ẹ̀mí ìlà kọ́lí ìlà ìtàn fún inú tẹ́ ẹ̀ mọ̀ díẹ̀ ni títí dì sí kò sí dókítà tó lè ṣàlàyé ẹ̀ kò sí sáyẹ́nsì tó lè sọ bó lọ́rọ̀ ẹ̀mí ṣe jẹ́ wọn dẹ̀ ní kápá lórí ẹ̀ tó bá yẹ pé ní kápá lórí ẹ̀ ni èèyàn kan tó kú tí wọ́n ń wo òkú rẹ̀ ńlẹ̀ báyìí ó yẹ lè fẹ́ ẹ̀mí ẹ̀ sí padà kó mọ̀ mí padà ṣùgbọ́n kò possible ẹ̀mí yìí ńgbà tó bá wo ara ara ń fúyẹ́ tó bá kúrò lára ara ń wúwo ṣèbí ó yẹ kí ara kó tún kó tún kó tún jẹ́ nǹkan tí ó fúyẹ́ sí nígbà tẹ́mi bá kúrò ṣùgbọ́n ẹ̀mí yìí tó bá kúrò lára ni ara ó tún wúwo ni ó túmọ̀ sí pé kí ni èmi ọlọ́run ọba ni ṣùgbọ́n èyí tí àwọn èèyàn ronú pé ah bó o ní kìíní yìí ṣe jẹ́ tí wọ́n sọ yìí pé ah ọlọ́run ọba náà ló dé eléyìí àwọn tí ọlọ́run ọba subhana wa ta'ala tó fi mọ̀nà ni wọ́n ń gbà bẹ́ẹ̀ àwọn tọ́lọ́run ọba fi mọ̀nà ní ìsọkúsọ lẹ́lùmí ó sì máa sọ ìkànnú àwọn scientist tó jẹ́ professor ó kó àwọn ọmọléèwé rẹ̀ àwọn ọmọ kíláàsì àwọn ọmọ yunifásitì ó kó wọn jọ ó wá sọ̀rọ̀ tó pọ̀ ó fẹ́ takò ọlọ́run ọba subhana wa ta'ala pé wọn ò bìlíìfù nù tó ń jọ lọ́hùn ó pe ọmọ kan jáde tó jẹ́ mùsùlùmí ó bẹ̀rẹ̀ sí ní béèrè question lóríṣiríṣi ọmọ yìí ò padà rí dáhùn ju pé kí ni ọmọ yìí ṣàgbà pé mùsùlùmí lòun professor fi ń ṣe ẹ̀yẹ ẹ̀wọ ẹni tó bẹ ọlọ́run yín ṣe bó ń báyìí báyìí báyìí ọmọ kan wá jáde ó wá bẹ̀rẹ̀ sí challenge professor tóun náà jẹ́ mùsùlùmí ọmọ yẹn wá ń béè lọ́wọ́ professor pé àwọn kan báyìí tí ẹ̀yin náà gbà ipò ń bẹ́ẹ̀ wáyé tẹ́ gba pọ́ńbẹ́ ni pé professor wa ń fún lésì pé bẹ́ẹ̀ ni àwọn gbà pọ́ńbẹ́ torí pé kí ni sáyẹ́nsì ló fi yẹn rinlẹ̀ so eléyìí sáyẹ́nsì òfin rinlẹ̀ fún yí pé ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ń bẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe bó yẹ kó yẹ mọ̀ pé kò yẹ kó jẹ́ nǹkan tí ó kàn wáyé bẹ́ẹ̀ àfi kó ṣe pé ó ní nǹkan kan tí ó ṣe ọlọ́run náà ni tó wà nídìí ẹ̀ pòfẹ́sọ̀ bá ní òun ò lè gbà pọ́ lọ́wọ́ bá ń bẹ ni torí pé kí ni òun ò rí scientifically ni kò ṣe é prove so ní tí o bá dẹ̀ ṣe prove ni scientifically pẹ̀lú pé òun ò fojú òun rí báyìí òun ò lè gbà kí la fẹ́ ló ń bẹ́ ọmọ yìí náà bá rẹ́rìn ó bá ní ṣe ní làákàyè àti ṣe ẹni làákàyè professor kọ́kọ́ wo ná pé ah, kí pẹ̀lú pé ṣé ò ní làákàyè ó ní bẹ́ẹ̀ ni mo ní làákàyè àwọn bá dojú kọ àwọn èèyàn nu kíláàsì pé ẹjọ́ ǹjẹ́ rí làákàyè pòfẹ́sọ̀ rí àwọn bá bú ẹ̀rìn pé àwọn òrìrí o ó ní pòfẹ́sọ̀ ní làákàyè bẹ́ẹ̀ ni torí pé gbogbo nǹkan tó ń sọ̀bọ̀ látilẹ̀ ìsọkúsọ ọ̀rọ̀ náà gbogbo ẹ̀ in tí o bá ti lè prúfù ní o lè fojú rí bó làákàyè ti tẹ́ ń kọ́ wọn náà ní làákàyè nìyẹn torí pé o lè fojú rí abẹ́rí pẹ̀lú làákàyè pòfẹ́sọ̀ rí so kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni wípé ẹni tọ́lọ́n bá fi mọ̀nà tọ́lọ́n ọba ní kó mọ̀nà nípa pé ọlọ́run ọba subhana wa ta'ala nìkan ló yẹ kó ń sìn orí ńláńlá ni ẹni tọ́lọ́n ọba ò bá fi mọ̀nà kò sí ewa àsìtẹ́ lè ṣe fún ìfẹ́nu rẹ̀ tí ń tẹ̀lé náà ni ó mọ tẹ̀lé káàkiri bákan náà kò sí ewa àsìtẹ́ lè ṣe fún àwọn nǹkan kí nǹkan ti ń bọ náà ni ó mọ bọ bíi kó mọ bọgi kó mọ bọ yẹpẹ àti gbogbo àwọn nǹkan oríṣiríṣi ọlọ́run ọba subhanahu wa ta'ala ni inna allah ya alamu wa tun la ta'alamu ọlọ́run ọba ló nímọ̀ yìí ò nímọ̀ dọ́rọ̀bọ̀ bá umar sọ̀rọ̀ abdan mamluka ọlọ́run tún fún wa lápèjúwe ni ọlọ́run ní òun fi àpèjúwe kalẹ̀ abdan mamluka ẹrú e tó ṣe wípé abẹ́ ọ̀gá rẹ̀ ló wà láyé kìdírò aláṣẹ in kò ní nkankan ẹrú ni kò ní épín ni abẹ́ ọ̀gá rẹ̀ ló wà wọ́n máa rọ̀zọ̀kùnà omi nà rúzikọ́n hasana ọlọ́run ní àtẹni tí àwọn ọlọ́run ọba ta fún ní àrízìkì tó dáa àníkó lówó àníkó ní property ọlọ́run ọba subhanahu wa ta'ala fàwọ́ yóò fi kú mí nù. kò ń ṣe pé ó ní property nìkan ó tún ná síran wàjáhara ó ná gbangba ó ná ní kọ́kọ́ ọlọ́ni alias taun ọlọ́ni ṣe wọ́n dọ́gba ẹ̀yin náà ẹjọ́ jì èèyàn kan bẹ ẹrú ni kò ń ṣe ni tó dá dúró fún rẹ̀ ẹrú lò kò ní kankan èèyàn kan tí wọ́n ń bẹ òun dá dúró fún rẹ̀ ọ̀gá ni ó ń àmọ́ iye nǹkan ó ní owó ó tún ná owó rẹ̀ ó ń ní gbangba ta ní kọ̀rọ̀ tọ́mánikàwá náà mú yẹn ta làákà kéèyàn nú àwọn méjèèjì ọlọ́ni alias tawun ṣé wọ́n dọ́gba èsì náà ni wípé wọ́n dọ́gba ẹrú tí ò ní kankan àtẹni tó ní kankan méjì ò dọ́gba ọlọ́ni alhamdulilah ọpẹ́ fún ọlọ́run ọba bal aksaruhum láyà alamu èyí tó pọ̀jù nú wọn ni ò mọ̀ náà bí tó wá ṣe wípé èèyàn méjì tó jẹ́ ẹrú ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala láàrin àwọn ọmọ ènìyàn a sì gbọ́lá fún ẹni tó ṣe pó ní tó pọ̀ tó ná owó yìí tó ń ṣe dáadáa akakúnyàn ju ẹni tó ṣe pé kò ní kankan ẹrú ló ń gan fún rẹ̀ bó o wá ní àáṣetúmọ̀ gbọ́ọ̀lá fún igi àbókúta àbí yẹ́pẹ̀ àbómi omi tó ṣe pé kò ní nǹkan kan ẹ̀dọ́ ọlọ́run ọba ni igi tó ṣe pé kò ní nǹkan kan ẹrú ọlọ́run ọba ni ẹ̀dọ́ ọlọ́run ọba ni a wá fi ọlọ́run ọba tó ṣe yí pé ó dá igi tó dómi yìí àníṣejọ́sìn fún a máa ṣèjọ́sìn fún omi a máa ṣèjọ́sìn fún igi a máa ṣe ìjọ́sìn fún òkúta wàláyé kúkúrú làákàyè bá a ṣe ń sọ yìí ẹlòmí lè kú lórí ọ̀ṣun òṣogbo ni bó ń wọ ọmọ bó ń wá kankan ibi tí ó lọ nu yóò lọ ṣe ìjọsìn fún omi ó fi ọlọ́wọ́n ọba tó dómi lẹ̀ tó má dẹ̀ bèèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹrú tó ní tó ṣe yí pé òun ló ń kọ̀ǹtró nǹkan ó ń ṣe dáadáa ó ń fáwọn èèyàn àtẹni tó ṣe pé kò ní nǹkan ẹrú ló ń gan fún rẹ̀ àwa ní onídìí nǹkan lọ bá lọ lọ tọrọ nǹkan ṣé ẹni tí ò ní nǹkan kan làálọ̀ bá ní làá tọrọ nǹkan lọ́wọ́ àbẹ́ni tó ní taari pé ó ń wà willing láti ná ní gbangba àti ní kọ̀rọ̀ ló ti ná common sense òun ni pé ẹni tá a lọ bá lẹni tó ṣe pé ó wà willing láti ná òun ṣe ká lọ bẹ́ni tí ò ní bóun wá ní a ṣe máa tọrọ nǹkan a máa gbára lé a máa jẹ́jẹ́ fún a máa gúnran fún omi àmọ́ gúnran fún igi àmọ́ gbáralé òkúta àmọ́ gbáralé irin ó túmọ̀ sí pé àìníláàká ẹni ọlọ́wọ́ba alápèjúwe tó mú alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ba subhanahu wa ta'ala bal aksarun la alamu. ọlọ́ni tó pọ̀jù ní wọn ni onímọ̀ wọn la fi sọ fún wa ìtàn pè ní ìmọ̀ onímọ̀ tó wúlò fún wa ìmọ̀ ẹ̀sìn gbogbo àwọn ìmọ̀ tó kù ìmọ̀ kókèrè lè pọn ní gbogbo ẹ̀ ẹ̀ scientist ni mí ẹ̀ medical doctor ni mí engineer ni mí ẹ̀ kìnnìkan ni mí gbogbo àwọn yíhun ìmọ̀ kí lè pọn ni wọ́n ẹni tí ò bá ti nímọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala irú ẹni bí ò nímọ̀ kò bá láwọn ọmọ tó kù torí pé ìmọ̀ tí ò lè wúlò fún yàn ìmọ̀ téèyàn ní tó ṣe pé kò jẹ́ àlè ṣòǹpìyà láàrin wọn àtẹ́ràn ẹran wúlò jù lọ gan irú màwónú òun lọ́wọ́ ọba subhanahu wa ta'ala fi sọ pé èyí tó pọ̀ jù nú wọn láyà alamún wọn ní mọ̀ ń láfi gbọ́dọ̀ gbọ́ àyà àbí tọ́lọ́wọ́ bá sọ pé nàmá yakṣàlá àmín ìbádìí ìlúlẹ́mà ọlọ́run àwọn tí páyò wọn ọlọ́wọ́ bá àwọn ni alẹ́ àwọn tí wọ́n nímọ̀ tí wọ́n mọ pàtàkì ọlọ́wọ́ bá tí wọ́n mú ìmọ̀ wọn lò ẹni tó lè páyò ọlọ́wọ́ bá nu ẹni tí wọ́n dẹ̀ ń pè ní àwọn tó ń pè ní ulama nìyẹn àwọn onímọ̀nù ṣùgbọ́n ẹni tó ṣe pé ìmọ̀ tó ń ní ti ẹ̀ bí kó máa takò ọlọ́run ọba ni kọ́lọ́run ọba sọ nǹkan kó ní kò rí bẹ́ẹ̀ èyí ò ń ṣe mà wàdọ́rọ̀bọ̀ la umasalan rọ̀jù lẹ́yìn ni ọlọ́run ọba tún má pèjú èmi wá ọlọ́run ni ẹwò èèyàn méjì àdúhùmọ̀ abùkàm ìkànnù wọn ó wà speechless dọ́ǹbù ni kò mọ̀rọ̀ sọ kò lè sọ̀rọ̀ ẹni tí ò lè sọ̀rọ̀ kò ní gbọ́rọ̀ torí pé kí ni ká gbọ́rọ̀ ló ṣíwájú ká sọ̀rọ̀ èèyàn ń bẹ kò lè sọ kankan láyà kìdírò aláṣẹ kò lè ṣe kankan wàhùwà kálùn alámọ́ọ́lá orí láì sólì lórí ọ̀gá rẹ̀ ni àyìnàmọ̀ ìwọ̀ jíhù láyà àti ibi kan ìrìn ibi tó ga darí ẹ̀kọ́ ni kò lóore kan tó lè ṣe tí wọn bá lẹ́ni tó wà handicapped ni àwa náà mọ ìgbìyànjú tá a máa ń ṣe láti lè jẹ́ kán ráwọn kankan ṣe èèyàn kan wá ń bẹ kò lè sọ̀rọ̀ rárá kò lè ṣe nǹkan kan kó dá nǹkan ṣe fún rẹ̀ ní ìṣe tí yóò yanjú bí ó ṣe gbọ̀nsẹ̀ ẹni tó wà ní ìcháàjì ọ̀rọ̀ ẹ̀ ni ó mú káàkiri bí ó fùsárí ẹni tó wà ní ìcháàjì ẹ̀ ni ó mú káàkiri kálùn alamola ó rí láì lórí ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ pátápátá ni àyínàmá ìwọ̀ jíhùhù láyé àti ìbìkẹ́rì kò síbi tó lè dojú ẹ̀kọ́ ni ti dáadáa kún jáde láàrẹ̀ ọlọ́ni aliestewi ọlọ́ni ṣe déédéé ni wọ́n huwa wa man ní àmúrò bí láàb òun àtẹni tó ṣe wípé òun sọ̀rọ̀ ń tiẹ̀ kò ṣe sọkúsọ lòun tó wá ń sọ jáde yá àmúrò bí láàb ó ń pàṣẹ dáadáa àwọn nǹkan tó wúlò fáwọn èèyàn ní sọ jáde lẹ́nu àwọn nǹkan tí ó tún ayé ṣe ní sọ jáde fáwọn èèyàn lẹ́nu wàhúwà àlàsọ̀rọ̀ ti mustaqim tó ṣe gbódẹ̀ ń bẹ lórí straight path orí ọ̀nà tí ọlọ́wọ́n bá gbé kalẹ̀ lẹ́nìyẹn ń bẹ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní ẹ̀dájọ́ yìí ṣé nǹkan kan ni wọ́n èèyàn kò lè sọ̀rọ̀ rárá ń tiẹ̀ kò lágbára àti ṣe nǹkan kan láì lórí ẹni tó jẹ́ ọ̀gá rẹ ni èèyàn kan bẹ òun lè sọ̀rọ̀ ọ̀rọ̀ tó lè sọ àwọn ọ̀rọ̀ tó wúlò ló ń sọ ìgbésẹ̀ rẹ̀ ní àwọn ìgbésẹ̀ tó ṣe pé wà upright láwọn ìgbésẹ̀ rẹ̀ ọlọ́ọ̀ni ẹ̀yin náà dájọ́ ṣe déédé ni wọ́n èsì fún yẹn ni pé wọ́n ń ṣe déédé bó wà láà ṣe máa fi ọlọ́run ọba subhanahu wa ta'ala tá a máa fi wí àwọn òòṣà igi tó gbẹ́kalẹ̀ fún rẹ̀ òkúta tó gbé kalẹ̀ fún rẹ omi tó ṣe yípe wọ́n ló lọ bá ń bi tó wà ó wà ló ń ṣèjọ́sìn fún omi ó ló ń ṣèjọ́sìn fún igi ó ló ń ṣèjọ́sìn fún òkúta òkúta tó ṣe pé wọ́n ni wàá tún lọ síbẹ̀ wàá tún gbé àwọn oúnjẹ síwájú rẹ̀ òkúta tó ṣe pé wọ́n ni wàá lọ síbẹ̀ ni wàá máa ṣe àwọn nǹkan fún kò lè sọ̀rọ̀ kò lè ṣe kankan ó tí wọ́n fẹ́ máa sinú ṣóhun ló lóore ni àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe yí pé ó ń so òdodo bẹ́ẹ̀ ló ń pa wá láṣẹ nǹkan tó ṣe pé yóò túlẹ̀ ayé wa ṣe ó ń pa wá láṣẹ àwọn nǹkan tó ṣe wípé dáadáa ń bẹ ń bẹ fún wa ṣóhun ló lóore ni àbí anabi muhammad sallallahu alaihi wa sallam tó ń tọ́ka lọ síbi dáadáa if tó bá ṣe wípé a lè kọ̀m̀pí àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú anabi muhammad sallallahu alaihi wa sallam pò wà láyé fẹ́ máa kọ̀m̀pí àwọn pọ̀ lọ́lọ́run òun ló fà á tó jẹ́ pé ẹni tí ọlọ́run ọba tó bá ní kí ọ̀rọ̀ tiẹ̀ jẹ́ pé ó ń sin gini àbó ń sin òkúta àbírin ló ń bọ wàláhì àdánwò ńláńlá òun ni torí pé kò sí làákà ìkọ́bọ̀ ń bẹ̀ èṣù ló fi sí ọkàn àwọn èèyàn pé ká máa bọ àwọn nǹkan wọ̀nyí àyànnádẹ́gbàtàn ẹlòmí a ní ẹ orùlé bá ṣe máa ń ṣe nù bá ṣe bá bàbá wa tí wọ́n ń ṣe nù débi pé lásìkò tá yìí ni a ṣì ráwọn èèyàn tó ṣe wípé wọ́n tún dáwó láàrin ara wọn láti lè máa fi gbégún nínú mọ̀lẹ́bí titi wọn láti lè máa fi bọ̀gún nínú mọ̀lẹ́bí titi wọn ó rẹ̀ pé rẹ̀ mùsùlùmí ó lè pa méjì papọ̀ ẹni tó ń bọ̀gún àtẹni tó ṣe yí pé ó ń bọ̀ ṣun kò lè pa ìsìláàmù papọ̀ mọ́ tó bá dá kọ́bọ̀ síbi tán ti ń bọ ògún ní àbíbi tí wọ́n ti ń bọ ọ̀ṣun àbíbi tán ti ń gbé ẹ̀yọ̀ kọ́bọ̀ rẹ tó bá wọ̀ ọ́ ní kárẹ kúrò ní islam kárẹ kúrò nínú mùsùlùmí yọrẹ kúrò ní wọn torí pé kí ni o ò lè sin lọ́hun méjì ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan lagbọ́rọ̀ fún ní ìjọsìn òun nìkan lagbọ́rọ̀ gúnran fún òun nìkan lagbọ́rọ̀ jẹ́jẹ́ fún òun nìkan lagbọ́rọ̀ gbáralé òun nìkan lagbọ́rọ̀ mọ́ képe àgbọ̀rọ̀ kan àbí omi kan àbí gí kan àbí kálá ń gbé egun àbá méjì olọ́pọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó èèyàn méjì tó ṣe pé ìkan ò lè sọ̀rọ̀ rárá kò ní kankan tó lè ṣe orí láì lórí ẹni tó gbé e kalẹ̀ ni orí láì lórí ẹni tó jọ́ga rẹ̀ ni ibi tí ọ̀gá bá ti sí kò sóore kan ọ̀ṣun ò lè fúnyàn lọ́mọ ọlọ́run ní fúnyàn lọ́mọ tá a bá lọ síbi ọ̀ṣun tá a lọ ṣe àwọn ìpèsè kan tọmọ bá wá ọlọ́run bá subhanahu wa ta'ala fẹ́ fi jẹ wá ń yà ni kò ń ṣe pé ọ̀ṣun ló fún wa lọ́mọ kò ń ṣe ogun ló fún wa líre bẹ́ẹ̀ ni èṣù kan ò lè ṣe nkankan fún wa ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní ṣe ẹni tó wá wá ṣe ìjọsìn àbó ṣe ìpèsè kan fáwọn kan wọ̀nyí tí n tó ń fẹ́ bá tẹ̀ ẹ́ lọ́wọ́ kò túmọ̀ sí wípé ìlànà tó tọ́ da ọlọ́run fẹ́ fi jẹ́ ń yà ni ó dàbí ẹni tó ṣe pé ń jalè tó kọ́lé tó ra mọ́tò tó ń ṣe 419 ó wá rí lé kó ra mọ́tò ń bẹ́ inú rẹ̀ wá ń dùn pé òun ríṣẹ́ gidi ṣe gbogbo ẹnu onílàáká ìlú kò lórí pé kí ni ẹni tó ń jalè torí nǹkan gbéṣe látara olè jíjà ipe iṣẹ́ òfò ló ń ṣe bẹ́ẹ̀ náà lẹni tó ṣe pé ó ń képe nǹkan míì lẹ́yìn ọlọ́run àbó ń gúnran fún nǹkan míì lẹ́yìn ọlọ́run àbó ń jẹ́jẹ́ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run àbó gbára lé nǹkan míì lẹ́yìn ọlọ́run in tó ń fẹ́ wá tẹ̀ ẹ́ lọ́wọ́ ìyà lórí ìyà ni gẹ́gẹ́ bí n tí a nábì wa muhammad sallallahu alaihi wa sallam tó sọ ó ní iná lọ́ọ̀lẹ̀ yóò ń líle zọ́ọ̀lì ọlọ́wọ́ ọba yóò máa lọ alábòsí ẹni tó ń ṣe àbòsí fẹ́mi rẹ̀ ọlọ́wọ́ máa lọ lára hátà ìdá àkàdá tọ́lọ́wọ́ fi wá mu lẹ́mí òfìlétò kò wá ní bọ́ níbi ìyá ọlọ́wọ́ ọba òun ló fà tó jẹ́ pé n tó yẹ ká ṣe ẹjẹ́ ká mọ̀ ọ́ má bá wọn dá sí ibi tí wọ́n ti ń bọ̀gún má bá wọn dá sí ibi tán ti ń gbẹ́yọ̀ má bá wọn dá sí ibi tán ti ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run àwọn tí wọ́n ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba má contribute sí kọ́bọ̀ rẹ̀ má kó wà ń bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní huwa wa man ya'mur bil adli wa huwa ala siratin mustaqim ọlọ́run ní ṣòwò àtẹni tó ṣe pé pàṣẹ dáadáa ṣé wọn á wọn bí wọn lè dọ́gba òun ló fà tó jẹ́ pé ẹni tó ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba kó ń múra sí ẹ àwọn èèyàn wọn gbọ́ tèmi àwọn èèyàn ń sá àwọn èèyàn ń ṣe é ní ń ṣe àwọn ọlọ́run ọba mélòó nù wọn làwọn èèyàn lísìn sí ànábì muhammad sallallahu alaihi wa sallam ó lánàbì mi ó wà tó bá di jọ́ gbé ndí alkiyama lẹ́yìn ṣe bó ń sọ títí ẹ̀ anábì mi ó dẹ̀ wá èèyàn kan náà ló gba wá sí rẹ̀ bó ṣe kígbe tó pariwo tó ẹlòmí ń be èèyàn méjì anábì muhammad sallallahu alaihi wasallam ní òní tí ó rere jù òun náà ni òun anábì muhammad sallallahu alaihi wasallam so lọ́fà tó jẹ́ pé afáà tó ń ṣe wáàsí kò gbọ́dọ̀ mọ bumi lu wáàsí rẹ̀ tó ń bẹnu tíra ni ó sọ fáwọn èèyàn kò gbọ́dọ̀ mọ wójú rí olówó kan àbí kó mọ wójú rí mọ̀lẹ́bí kan àbí kó mọ wójú rí ọ̀rẹ́ kan torí pé ń gbàtà abala ń ṣe wáàsí fún èèyàn táwọn wójú rí èèyàn kan nínú àwọn tá ń ṣe wáàsí fún ó túmọ̀ sí pé àníkan ṣe nu ó ń bẹ nínú àwọn tẹ́ ń ṣe wáàsí fún ẹni tó ń bọ nǹkan tiẹ̀ owó ojú tiẹ̀ ó sọ̀rọ̀ ń pa bíbọ nǹkan ó ń bẹ nínú èyí tó ń ṣe 419 ní owó rẹ̀ ó sọ̀rọ̀ ń pa ránṣẹ́ fún wọn náà ó ń bẹ́nu èyí tó mutí owó júwe rẹ̀ ó sọ̀rọ̀ ń pọ tí múmu ó ń bẹ́nu èyí tó kúndùn zina ṣíṣe ó torí títí ẹ̀ ó sọ̀rọ̀ zina ṣíṣe ewá ló fẹ́ ṣe àìníkan ṣe nù ó sọ gbogbo ẹni ẹni tó ń ṣẹbọ kó jáwọ́ kúrò ń bí ẹbọ ẹni tó mutí kó jáwọ́ kúrò ń bí ọtí ẹni tó ń ṣe zina kó jáwọ́ kúrò ń bí zina eléyìí ni wáàsì ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ó ní ṣóhun ló lóore yín abẹni tó ṣe wípé kíni ẹni tó ṣe wípé ó ń pàṣẹ dáadáa wọ́n wúwo àlàsọ̀rọ̀ ti mustaqim ó dẹ̀ dúró lórí ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tí ó wọ́ wọ́gọ́wọ́gọ́ eléyìí ló fọ́tún jẹ́ pé anábẹ́wà muhammad ọlọ́run sọ fún wípé sọ fún wọn pé wàhánà hádà sírọ́ ti mustaqima ọ̀nà èmi ọlọ́run ọba tó ṣe wípé kò wọ́wọ́gọ́wọ́gọ́ ni fatẹ́bírù ẹ tẹ́lé wọ́lẹ̀ tó tẹ́bírù súbùlẹ̀ fatafarrakọ̀ bí kúmọ̀ ń sẹ́bìrì ẹ má tẹ̀lé àwọn ọ̀nà kọ́nà tó ń bẹ o tẹ́ bá tẹ̀lé àwọn ọ̀nà kọ́nà tó ń bẹ ní yóò gun yín kúrò ń bi ìlànà ọlọ́run ọba záàlìkùn wọ̀ sọ́kùn eléyìí ọba fi ṣe wáàsí fún yín làálẹ́kùn tẹ́tẹ́kù nítorí bá páyọ̀ ọba tí ó dá dúró ni sọ̀rọ̀ ọba mú ọ̀rọ̀ ọba tí wọn ṣùgbọ́n yẹn kan kó sí kinní kan ah, mi ìfẹ́ torí ẹ̀ ah, kí má ba ṣẹ́ kí má sọ̀rọ̀ ń parẹ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó padà jẹ́ kí àwọn tí òun wò kó o fẹ́ ṣe yẹn kan padà bínú sí ẹ náà ni torí pé ìyọnu ọmọ ènìyàn ń tà lè rí ni ọmọ ènìyàn ó máa yọnu sí ẹ nígbà tó bá ń ṣe nǹkan tó tẹ lọ́rùn ṣùgbọ́n ṣó pọ́sibù kó ṣe pé gbogbo ìgbà ló máa ṣe tó ń tẹ lọ́rùn kò pọ́sibù ìgbà tó o bá ṣe tó tẹ lọ́rùn mọ́ yóò bínú sí ọ so ìbínú ẹ̀ tó o fẹ́ rí náà ló padà rí yẹn o ò ṣe kẹ̀kọ́ kúkú mọ́ wá ìyọnu ọlọ́run ọba subhana wa ta'ala tó ṣe pé tó bá fi lè yọnu síyàn gbogbo nǹkan yẹn ó padà juwọ́lẹ̀ fún yẹn abẹ́lẹ́wọ̀n ọba subhana wa ta'ala ìmọ̀nà tí ó fi wá sórí ẹ̀ yìí ta fi ń sìn lóhun nìkan àdánwò tí ó bá wa tí ó sọ wá dẹni tí ó mọ pa nǹkan míì papọ̀ mọ́ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kí ó yà wáyà tó bá ṣe pé nǹkan tí ó kù ni pé ká mọ sí nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́ bá kọ́ran mu wa lórí ilẹ̀ torí pé kò sí àǹfààní ń bi ìgbésí ayé tí yẹn gbé tó ṣe pé ń pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni innahu man yóò ṣe kìbẹ́lá ẹni tó bá pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́wọ́n ọba fọkàn haram wọ́n máa wà ò náà ibi tí ó dé sínú náà ni wọ́n máa lè zọ́ lèmi náà mi náà sọ́ọ̀rọ̀ ọlọ́run ní àwọn tán ṣe àbùsí fún ẹ̀mí ara wọn pẹ̀lú pàǹpà nǹkan mí papọ̀ bọ́lọ́run kò sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ وصلى الله على